Àjàlá Ọlárewájú Àlùfòlání mama forúkọ Ọlọ́run ló jògbòtì mọ́ ẹ̀sán àgbẹ̀ bó bá lórí ọ̀dàlẹ̀ yé ìbínú Ọlọ́run lójú o. Ìṣọ̀lá Ọlárewájú Àlùfòlání mama forúkọ Ọlọ́run ló jògbòtì mọ́ ẹ̀sán àgbẹ̀ bó bá lórí ọ̀dàlẹ̀ yé ọlọ́run lójú o. èèyàn fa tó ní mímọ́ tí ò ní mímọ́ lẹ́ni kò ṣe ẹ̀dẹ̀ sọ o làbáyíká ó ní fúlàní lòun kò dẹ̀ rújú because oko àánú ló wà o. ìṣọ̀lá ọlárẹ̀wájú àlòfòlání màmá forúkọ ọlọ́run ló jìbìtì mọ́ ẹ̀sán àké mo pẹ́ lórí ọ̀dàlẹ̀ yé ìgbínú ọlọ́run lójú o. ìlẹ̀jà nílé bàbá mi ò débi lè jẹ ìrònú pọ̀. bẹ́ẹ̀ yẹn bá lè jà ọ̀dàn iwájú tari babẹrin gbẹjẹrin àìtódò tọ̀sí kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo tún kí gbogbo ọmọ Yorùbá kú ọjọ́ méjì mẹ́ta kan ẹ mọ̀ mí àṣà òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí Yorùbá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lò ẹni ọ̀sọ̀mọ ẹlẹ́kún sú mi ṣe làbí kó darí wọn láàmú púpọ̀ wọn lọ sí ìrìn àjò ráńpẹ́ kan ni àkàndá ọ̀rọ̀ yẹn gbatẹ́gùn mọ́ nájú lọ mo sí lè ní ọba kó yàn mí kéré mo sí lọ́jà wọ́n sún ìsọ̀ mi sẹ́yìn ṣé wọ́n mọ̀ wípé ẹni tó bomi lẹ́yìn mi ìfàlókò ni wọ́n bá dánrú ẹ̀ lójú mi yọkàn nínú yọ mẹ́wàá ṣẹlẹ̀ kí n tó dé láti ìrìn àjò tí mo lọ ọ̀rọ̀ ń ti wá di pẹ̀là báwo ti pẹ̀là ijó ọ̀bàjẹ́ báwo ti pẹ̀là ijó ò ní dùn á ti wá ṣèyí sí olódùmarè wọ́n ní kínní kínní rẹ ni ẹ wò ó mọ̀ ń lọ mọ̀ ń bọ̀ ní jàre bòròkò tó rodò ọba ń bẹ̀ tí ò ní yín jẹ àfa kan mọ́sìkì jẹ ìbá ti kàn mí káwọn tí wọ́n jọ lówó jọ máa dírágì ẹ̀mọ́ra wọn lọ́wọ́ bọ̀tì bọ̀tì ọ̀rọ̀ ń kàn mí kọ́sẹ́ ìwò mọ́ mi lára àkàndá ò sì gbọ́dọ̀ ṣàìdásí ọ̀rọ̀ àfa àlùfùlání ni mo sọ nípa rẹ̀ onílù tí ń lu bẹ̀ǹbẹ̀ ìyàwó oníyàwó blackmailer kí wọ́n ti ẹ̀lẹ́ àrẹ́sì Saheed Shittu ẹni tí ọ̀jẹ́ kọ̀ràn ò ti bá ò ti pẹ́ ilẹ̀ olùgbọ́ ọ̀rọ̀ mi o àkàndá ò wá láti bú ẹnikẹ́ni o ìyàwó kábíyèsí tó bá lélẹ̀ kí wọ́n rún mọ́lẹ̀ torí pé mi àkàndá ti ṣèkìlọ̀ tipẹ́ pé kí àwọn àwọn kábíyèsí wọ̀nyí kí wọ́n kó àwọn ìyàwó wọn kúrò lórí social media ìdí ni pé òṣì àtìránù ni wọ́n ń ń bẹ̀ láì kì ṣe celebrity láì kọrin láì kì ṣe comedian and bí bàbá ẹlẹ́sìn ò bá tijú àti gun ẹ̀sìn ní kẹsẹ̀ ẹ̀sìn náà ò ní tijú àti dá bàbá ẹlẹ́sìn mọ́lẹ̀ ní gbàgede ọmọ tá a bí tá a kọ́ ní gbélé tá a kọ́ tà ìyàwó tá a fẹ́ tá a kọ́ ní disgrace ẹni orí adé tí wọ́n wá fi ń wọlé ẹnìkan yìí ní ń gbé mi nínú o bẹ́ẹ̀ bá ní parọ́ fúnra wa àwọn ìyàwó aláàfin kéékèèké nílò ẹ̀jẹ̀ tútù ọmọ twenty three twenty four years ṣé bá mi tó ti ń lọ sí eighty two years kí kábíyèsí ó lo àjídẹ̀wé jù bẹ́ẹ̀ lọ wọn ò sí ní Ṣàngó mọ́ wọn ti dọ̀yà agbákalẹ̀ àwọn ìyàwó kéékèèké wọ̀nyí ni ọ̀wá láròjinlẹ̀ fáàrí kankan ò sí mbẹ̀ torí owó lẹ ṣe fẹ́ baba ni àbí torí ọmọ torí orúkọ ni àbí torí ilé ọlá òótọ́ kábíyèsí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni kò sì tí ì níbi lọ bọ́tì bọ́tì bílẹ̀ tí ń sún tìlẹ̀ mọ́ ni kábíyèsí ń dàgbà sí i kábíyèsí o àwọn ọmọ retirete yìí ṣé wọ́n lè mára dúró ìgbà tẹ báráyé tiwọn bíbẹ̀ bá kọ́ kábíyèsí wọ́n já nǹkan mọ́ra o bí n ò bá wá dá sí i nítorí mọ́sálásí tí wọ́n dáwọ́ ẹ̀fọ́ ó tó kó jẹ sí ń sọ̀rọ̀ àkàndá nítorí ìpinnu olórántí tí wọ́n fẹ́ pò kọ tiẹ̀ mẹ́rẹ̀ tí ń ọ̀dá sí nítorí ẹ̀gbọ́n mi Sunday Ìgbòho tí wọ́n wẹnu sí lára àkàndá màá dá sí nítorí ìyàwó àwọn bàbá mi tí ń kí gọ̀ǹgọ́ bọ̀ nílùú tó fẹ́ lùlù wọn fàyà àwọn amúnibó ẹran àbíyẹ gbogbo tó fọ́ lójú ọ̀tún tẹ́ran rẹ̀ fọ́ tòsí abanilójú jẹ́ alágbèrè obìnrin gbogbo àsìkákógún ilé kólé kò pé ó mọ jalè jẹ́ ẹ̀kún tọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ fi gbogbo ọ̀dẹ̀dẹ̀ jìyàwó àlè kò pé ó mọ fèrè ìfálè lọ ẹnu ti ń kun àwọn ìyàwó kábíyèsí wọ̀nyí ti pẹ́ bí wọ́n sì ń pé Wàsíù Àyìndé ń bá wọn ṣe ni wọ́n ń pé lágbájá tàmẹ̀dù ń bá wọn ṣe béèyàn bá rìnrìn àwàsà wọn ò ní fèkúrọ́ lọ béèyàn òṣùgbàdo mọ́dé kò ní da láwàdà díẹ̀ ọmọ ìṣe o ilẹ̀ pa ìwòràdà ọ̀dẹ́gbẹ́ gángan ẹni agbójú okùnlé ọ̀jẹ̀ ni agba mùsùnmùsùn nú ayé ọ̀hún kúkú ti tán tẹ́lẹ̀ àsámi egun ló kù nínú ọbẹ̀ ayé ẹran ti tán nú ọbẹ̀ ayé po alfa ọlánrewájú ìṣọ̀lá àlùfòlání ìránṣẹ́ èṣù táwọn dèdèrè òpònú pè ní ìránṣẹ́ ọlọ́run vulnerable gullible and brilliant people tí wọ́n ń sọ̀yàn di ọlọ́run ni wèrè bá kúkú ń kan wọn ní àmà lórí ń gbọ́ ọ̀rẹ́sẹ̀ wèrè òbúso olóògùn ọlọ́gbẹ́ èwo lọ́fẹ́ gbé tiẹ̀ kárí orí sanmi ọ̀sánge orí gbàdà ọ̀gbàtọ̀wọ́ ẹ̀ ọ̀rẹ́ ni egun lé lọ òjì ló ń jẹjẹ níjẹ́ òòlù tó fẹ́ jèrè arọ́run àlùfẹ́lání àfààní tí ọ̀bẹ̀rù ọlọ́run ìpolówó ọjà lórí rédíò àti tẹlifíṣàn ńlọsọdẹ èèyàn ńlá bí ti ń fọṣọ ìyàwó ọba nílùú bẹ̀m̀bẹ̀ ìyàwó òjòyè ń lu jìbìtì ó ń báyàn ló kọjá ni mo pe ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tòní ní alufulani hmm. fasos saheed shitu fasos olórí memonat aya aláàfin ọ̀yọ́ fasos olórí aishat ọmọwùmí làwà ìyàwó kábíyèsí tìmí of ẹdẹ fasos àwọn àfáà ìlọrin especially ibrahim labaika olórin alfa ọlárẹ̀wájú ìsọ̀lá alufulani ọ̀rọ̀ mélòó ni saheed sọ tó ní kí wọ́n gbé bẹ́ẹ̀ fọlọ́pàá mú èmi náà ní sà ẹ mọ̀ ti pàǹtí wà àwọn ọlọ́pàá orí àkìtàn ní ẹ̀rí kó wá gbogbo bloggers ti ń dárúkọ rẹ gbogbo wọn ni ọ àrẹ́sìtì èmi àkàndá ọ̀bá wéèfù tàwọn olórí ọba tẹ̀jọ́ ń ṣe tuntun mẹ́lẹ́tò tí kì í bá ṣe tìyàwó tìmí àgbàlélẹ́dẹ́ tí wọ́n mú mọ́ ẹnu one of the most respected and reserved king in Yorùbá land kábíyèsí ọ̀yẹ́lẹ́ni àbùkù olórí lọ́fẹ́ kẹrẹ̀ yí ọba lára ìṣúrò ẹni ní tọwọ́ ẹ ní bọ́gbó. epo ló wọn ta sílẹ̀ báyìí. pèrè ajá ká pèrè ìkòkò. wọ́n di dẹ́dẹ́. kúrò tó gbéyàwó lèmọ́mù. wọ́n lè ẹ eh. gbogbo kọ lèmọ́mù mọ̀. wọ́n di dẹ́dẹ́ gẹ́gẹ́. mímọ báyìí ní apabì káyà bìdún. káyà lọ́tọ̀ọ̀tọ̀. alfa alfulani. the player. Eh. one of the best dribblers. Eh. tó fẹsẹ̀ bójú. láti máa lọ lọ́wọ́ gbà. àti láti máa ja àwọn obìnrin lólè. alufulani. lọ́yà àwọn obìnrin ti ń wọkọ. bí àwọn èyí ti ń wọ́mọ. ọwọ́ i call them gullible women wọn mọ kátó kan. obìnrin tó wà desperate tí wọ́n sọ̀yàn di ọlọ́run tàbí tí wọ́n kánjú ju ọlọ́run lọ your royal majesty ọba amúnirùdé adéṣọlá làwà lamini sàdéfọ́ bẹ́ẹ̀ bá ló gba ọdún láyé níní ọmọ yín lèmi jẹ́ ń ò ní tàn yín o ọwọ́ olórí aishat ọmọ wùmí ọmọ rárá wọ́n ti ń ba yín bó olórí jẹ́ bí lẹ́bẹ́ olórí aishat ọmọ wùmí ń gba nǹkan àlùfùlání ìyẹn ọmọ ọmọ ìyá mi lẹ́dẹ̀ o wọ́n fi ṣèbínú o pé wọ́n fẹ̀dí alágbèrè olórí síta láàrin ilé àǹfààní àdúgbò kọ̀mọ́kọ́ ìyàwó kábíyèsí akéèrè igi yóbìlà ọmọ ìrankíran tàbí olóhùn ọ̀màlùfùlà ní rí ọlọ́kàn fẹ́ ṣe prógráàmù kan lọ́ba invite òun at the end of the day wọn ò padà ṣe prógráàmù ọ̀hún mọ́ ǹjẹ́ bó ló ti rí nọ́mbà yín o ó ní ṣe bó lórí ọba lòun ń gbẹ jó lórí statement pé tajà tẹran lọ́gbọ́dọ̀ ní nọ́mbà yín lọ́wọ́ tó bá wá jẹ́ nọ́mbà olórí lọ́bẹ̀rẹ̀ pẹ̀lú zero eight one six zero one one àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a jẹ́ pé kóró ni olórí ọmọ wò mí kó sí mi lọ́wọ́ musa tí Ṣàngó mi ò sí lé náà àríkọ́ ló lè sá ó mọ̀nà tí wọ́n fi ń sìpẹ̀ fólúkòso àyànran náà àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ àjàó àrò awíkóńgó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ìyẹn yẹmẹyẹmẹyẹmẹ gbẹkẹ ẹkùn olókèrè wè dérò ọtọ bọlé famayọ òrò ń kùn yùmùyùmù ọfẹ sọ̀rọ̀ bọmọdé sojú mẹsẹmẹsẹ bí ẹni pọ fẹ́ sunkún lágbàlagbà sì pé ngbẹdú yẹ bí ẹni tó fẹ́ gbẹ̀yìn wọn bá jẹ̀bi àkàndọ dalẹ mi conversation olórí Aishat Ọmọwùmí pẹ̀lú àlùfùlání nìyé àlùfùlání mọ́nì olórí long time àlùfùlání ìyá ìyàwó olórí ó kọ́kọ́ dìlítì mẹ́sẹ̀gì kan kó tó fún mi lésì mi <laughs> ọkọ àlùfẹ́lẹ́ánì ìyàwó mi olórí àbí o you just forget me àbí àlùfẹ́lẹ́ánì can I call you olórí ok according to reliable source olórí ti sẹ́yìn fún àlùfẹ́lẹ́ánì láì mọye gbàrí ẹ gbọ́ fọ́ èsì yìí náà bọ́yọ́ jọ tó lórí. solution and peace properties in conjunction with AgriHub. investment limited. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yọmọ ènìyàn solution peace properties in conjunction with agri investment limited property developers tọmọ ogúnlẹ̀gà ilẹ̀ títà ilé kíkọ́ àti ilé títà gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ilẹ̀ àti ilé máa appreciate sí lójoojúmọ́ ni owó àwọn ilẹ̀ àti ilé wọn kan ti gbẹnu sókè treasure island estate mọ̀wé ọ̀fadà two bedroom bungalow ó ti kú òní six million naira ó ti di six point five million naira bákan náà ni three bedroom bungalow ó ti kú òní eight point five million naira ó ti di nine point five million naira plot tilẹ̀ kan ní mògbé ọ̀fadà tí wò ní one point five million naira ó ti di two million naira àwọn ilẹ̀ àti ilé wọn tó kù sì wà bó ṣe wà treasure island estate ní sàgótẹ̀dó ní dojúkọ shoprite gangan twenty six thousand naira per square meter pẹ̀lú àǹfààní ìsan díẹ̀díẹ̀ go city phase one ìbẹ̀jọ̀lẹ́kì two point five million naira go city phase two ìbẹ̀jọ̀lẹ́kì one point eight million naira ní plọ̀tì kan ra plọ̀tì márùn-ún kó gba plọ̀tì kan lọ́fẹ̀ẹ́ sí lójú ẹsẹ̀ àwọn náà ló ní beachwood estate ní lakwe area treasure island estate ń bẹ ní àgbára ìgbẹ̀sà àgbára alákùtì ṣàpàtì mùsòwò ní lágúẹ́ lẹ́kí àjà àgboyàyà abúlé àdó ìpájà festac town badagry ògbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akview Investment Limited your friendly realtor is offering juicy landed properties again on Treasure Island Estate at Songotedo, opposite ShopRite, Mowe and Ofada in Ogun State. There are plots of land, two and three bedroom bungalows, three and four bedroom duplexes with affordable payment plan. Outright payment attracts 10% discount. Treasure Island Estates are located in serene neighborhood with security, good road network, electric. Electricity and Recreation Center. Free inspection is available on Fridays and Saturdays of the week. Ẹ pè Mr. Olúṣọlá sórí plus two three four eight zero three nine four zero six four four four plus two three four eight zero three nine four zero six four four four àti plus two three four nine zero eight five one five one five eight seven plus two three four nine zero eight five one five one five eight seven Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àníṣin kọ́kọ́rọ́ kú o. hello ìṣọ̀lá ọlọ́run aṣọ yín lọ aṣọ yín bọ̀ ọ́ bọ́ ṣọlá kí ni nǹkan tí mo ṣe ẹ kàn ń avoid mi ṣá kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe kò yé mi o tó bá dẹ̀ jẹ́ ń pa bóyá ọ̀rọ̀ oyún tí mo sọ mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe o mo ti lọ yọ o tẹ́pẹ́ torí ẹ̀ lè fi ń ṣe bákan bákan bọ́ àjọ báyìí o ẹ láà fẹ́ ríra lénìí ẹ̀dẹ̀ ti travel ẹ̀dẹ̀ sọ anything fún mi ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ó dùn mí o ó dùn mí gan orí ìrònú mo wà báyìí o bọ̀ kò sí problem. mo gbọ́ ń bì kan pé wọ́n á máa pàdé lẹ́dẹ̀ àrùn ló ń lọ sí lọrin ṣùgbọ́n òun ọ̀yà lẹ́dẹ̀ wo lórí hòtẹ́ẹ̀lì ni wọ́n ti pàdé ah, ah. olórí ó múra bí ẹlẹ́hà yóò daṣọ borí olórí ọ̀bá mọ́láre wájú ìsọ̀rọ̀ àrùn fúlàní rí wọ́n wọ́n ń pera wọn níyàwó pera wọn lọ́kọ there is another woman olórin ẹ̀sìn hajj ọmọ táyé ń fi ọmọ ànábì òun là á mọ́ fàfà ìdíje là á bá ẹgbọ́n tọpa wọn pọ̀ tó tú wọn ká. ní kẹlẹlẹ kẹlẹlẹ èrè ẹ bá lọ ká lọ fi gbádùn ṣayọ̀ nílé ìtura tó bá fẹ́ first view hotel àwa lọ. first view hotel àlìgánná orí ilẹ̀ ni mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà fún gbogbo ẹ̀yin arìnrìn àjò tàbí lẹ́yìn iṣẹ́ òjò tẹ́ fẹ́ fara nísinmi first view hotel ni ẹ máa bọ̀ wá àwọn òṣìṣẹ́ wọn máa ṣe yín ní máa wọlé káàbọ̀ pẹ̀lú ẹ̀rín músẹ́ enjoy the vip privileges pẹ̀lú àwọn yàrá oríṣiríṣi pẹ̀lú ọyẹ́ ẹnu ẹ̀ tí ń kúrìrì cheap and affordable budget hotel rooms for your name. executive rooms wọn lé ńlẹ̀ business rooms wọn ò lẹ́lẹ́gbẹ́ luxury rooms wọn kọjá elegant fún finishes with jacuzzi. Fully furnished to keep you convenient with Rusan music amplifier. First view hotel. Maximum security ń bẹ pẹ̀lú CCTV cameras. Generator ń bẹ nílẹ̀ ní sẹpẹ́. Nígbàkúùgbà tí iná ọba bá lọ. Unlimited international calls to about sixty eight countries around the world. Ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Gan ni yá ìròyìn ọ̀tá fojúbà. First view luxury hotel wà ní. Number one Adéníran Bámisílẹ̀ street. First estate off Rajira Sakiro. Amúwọ̀dọ̀fẹ́ Lagos state. Telephone number wọn ni plus two three four eight zero seven seven five seven eight seven one three five plus two three four eight zero seven five seven eight seven one three five tàbí kẹ́ ẹ pè mọ́nìjà àwọn sórí plus two three four eight zero three four zero five one seven two five plus two three four eight zero three four zero five one seven two five tàbí kẹ́ ẹ kàn sí wẹ́bsáìtì wọn www.firstviewhotel.com first view hotel ìbádùn pẹ̀mẹ́rin síbi kan ju bẹ̀kan lọ lọ́ngbọ́n. well no problem alhamdulilayi rabi alami dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láàrin iwájú ìṣọ̀lá alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ò kì ní dá I just look at you ṣùgbọ́n mo fà ẹ́ sí kòtò ọlọ́run ọba ìdí àti túmọ̀ tí mo fi sọ̀rọ̀ tí mi sọ yìí ni pé you know i'm just looking at you since kí ló fà á tí mo fi ń wẹ òjò wípé mò ń ríra mi pé why me mi ìrora mi pé mi kò dẹ́n ṣe pé mi ìrọ́kùnrin rí tí má fẹ́ fẹ́ ọkùnrin mẹ́wàá lójúmọ́ nǹkan tó kéré fún mi jù ní láti ṣe nìyẹn but i reserve myself and where you come to me. I think you come to stay. I think you come to be a father to me. You use sweet mouth. O pe orúkọ Ọlọ́run lórí irọ́. O gbé Quran. Ó kàn ń pe Quran ni mi ò ní gbàgbọ́ pé o mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa. Torí tó bá mọ̀ túmọ̀ àlùkùrán, o ní gbé Quran dání kò fi pààrọ̀ kò fi kò fi ṣépè kò fi búra lórí irọ́ fún mi anyway kò jẹ́ nǹkan kan lójú ẹ̀ náà but mo kàn fẹ́ kó mọ̀ wípé oníkálukú ló lẹ́lẹ́dàá tiẹ̀ you may think that you did not offend me wàá máa rò pé kí ni mo ṣe fún mi ò ṣe náà nǹkan tó máa máa rò bó ó ṣe mi ò ṣe ẹlẹ́dàá mi torí gbogbo ìlérí tó ṣe fún mi kò sí kankan tó mú ṣe n tó fẹ́ lára mi àtìgbà tó ti rí báyìí ló ti yọwọ́ níjọ́ tí ń dẹ̀ ti délé ayé mi mi ìfẹ́ àfáàrí débi pé mo tiẹ̀ máa ní nǹkan kan pẹ̀lú wọn but you give me a bad experience about you afa people irú yìnyín báyìí ni wọ́n máa fi ń ṣe wàásù. Lárẹ̀wájú Ìṣọ̀lá I cursed the day I met you I cursed the day I set my eyes on you I cursed the day you climb yourself on oh me. mo fi ọjọ́ yẹn bú. àlùfùlání fi ẹnu dídùn lù ní jìbìtì ara Aolaty kan kó sọ́wọ́ ẹ̀ tí wọ́n pè lọ́mọ barista pẹ̀lú olórí ọmọ ìyàwó aláàfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wọ́n kun olúrántí tí mo dárúkọ síwájú ó kó síta kó tẹ́tán díẹ̀ lóko ẹ̀yin obìnrin akúrí oníranù tẹ́ ẹ máa ń tojọ́ ilé àti ọkọ yín fún àáfà pásítọ̀ wòlíì àti babaláwo náà ní kó síta go and láìmọ̀ púpọ̀ nínú yín lè ń padà bọ́ sọ́wọ́ àwọn àfáà wọ̀nyí lè ń padà bára yín lọ́wọ́ wòlíì lè ń padà bára yín nílé babaláwo wọ̀nyẹn èmi ò fi ọwọ́ sí kéèyàn ó kó sínú ìgbéyàwó tàbí relationship tí ò sí ayọ̀ níbẹ̀ mi ò wá láti country tí wọ́n ti torí nǹkan kan dúró sílé ọkọ tàbí fagídí jẹ́ kí ìyàwó wà lọ́dọ̀ ẹni yìí tẹ́ fi máa fojoojúmọ́ jẹun tẹ́ máa fojoojúmọ́ dá sí ìdí síra yín lára máa gúnra yín ní nǹkan pa lójú oorun tàbí èyí tẹ́ máa suspect ara yín sọ́ra yín kálé tàbí èyí tẹ́ sọ inú ilé di ilé ogun ńbẹ mọ bá lọ lẹ́mọ́ káfí lọ láfẹ̀ kò léèwọ̀ fún inú olúrántí ò sí lọ́dọ̀ ọkọ rẹ̀ mọ́ òun sì rí àfáàlù fúlàní gẹ́gẹ́ bí ẹni ọlọ́run èèyàn ọlọ́run ní wá kiri kò wá ọlọ́run láti gbà mo ti gbẹ́jú ni mo ti nígbàgbọ́ nínú àfáà pásítọ̀ wòlíì àti babaláwo bàbá ọmọ ni pé ọlọ́ ọlọ́run ló dá gbogbo wa none of is special ẹ̀yin lè ń kàrà mẹ́rin kan ẹ̀ àfa kínní kan ni ẹ̀ wòlíì kínní kan ni bíṣọ̀bù kínní kan ni ẹ̀ general overseer kan ni gbogbo èèyàn bá ń wọlé fún wòlíì wọlé fáfá èmi máa ń wò wọ́n bí wèrè ni ìdí ni pé wọn ò lè dín tí mo fẹ́ jẹ́ láyé kù bẹ́ẹ̀ ni wọn ò sì lè fi kún ọlọ́run ọba nìkan lèmi tẹríba fún òun nìkan lèmi fọ̀rọ̀ lọ ọlọ́run nìkan ni mo rojú ara mi fún mà dojúbolẹ̀ fún aláwùrábí mà kéruku kó yàgbẹ́ fún mà gbára yílẹ̀ níwájú ọlọ́run ọba mi nìkan mo fẹ́ èèyàn tí ọba mi bẹ lọ́hùn ẹnu ń dùn mí ni bàbá tó dá mi lọ́dà àfà mo lọ́dà wòlíì kẹ wáì tí ọ̀dà àfà káàfà ọ̀dà mi gbogbo ẹni ọ wá sáyé bí ọba gba ojú ara ìyá ẹ̀ ká jẹ́ pé wọ́n fi ọbẹ̀ gbé e jáde ni káyé fẹ̀kọ̀ tanná fúnra wa àti bíbélì bíbélì àti kùránì wọ́n fi change mentality wa wọ́n fi sọ àdọ̀dẹ̀ wọ́n fi kó àní papamọ́ra ni àwọn èèyàn lọ́kọ méjèèjì wọ́n tẹ̀ ẹ́ jáde ní printing press ni àwọn ènìyàn mi ń ṣègbè torí wọn ò lóye kun olùrántí ń gbé wàhálà ìdílé lọ bá ìkókò ajégun jẹran ọlárẹ̀wájú ìṣọ̀lá àlùfùlání fúnra ẹ̀ àlùfùlání tún wá advice ẹ̀ pé kọ́mọ́rò nípa ọkọ rẹ̀ mọ́járe ó ní kó fi í ọkọ ni ọkọ bí wọn ni wọ́n fẹ́ ṣẹ̀sìn mọ̀ wípé brain àwọn obìnrin wà flexible wọn ipa change mind because mo fi ara balẹ̀ gbọ́ interview woman yẹn <laughs> eh. lórí ètò ẹnìkan. Eh. Hello, dear listener. Are you looking for ways to promote your business? Do you desire to spread the tentacles of your business, services, and products to Africa, China, Asia Pacific region, and other parts of the world? Bridge Africa Magazine is the perfect medium for you. Bridge Africa Magazine promotes and publishes business opportunities, fund sourcing, international conferences, business forums, investments, trade mission between Africa, China, Asia Pacific, Europe, and the Americas. It is published in English, Chinese, and French. Bridge Africa Magazine is the official partner of Bank of Industry Nigeria, Europe. Ethiopian American Chamber of Commerce, Ethiopian Airline Group, Richard Mayers, and several other highly reputable organizations. When it comes to promoting investment opportunities, cultural entertainment, sporting events, and amazing tourism locations across Africa, no one does it better than the award-winning Bridge Africa magazine. Get the most effective global exposure for your business, services, and products. Take advantage of our wide reach and ongoing promotion by having your advertisement displayed on every edition at a very reasonable rate and win fabulous prizes. Also, also, our editorial team and in-house designers are on standby to give you free designs and publish detailed supplements on your business and organization for a nominal fee. For inquiries, please call plus 86 136 518 36637. In Nigeria, call 0803 quadruple 701 0808 491 3838 0809 550-8232. You can also visit our office at 28B Bemesola Street off Allen Avenue, Ikeja, Lagos, Nigeria. For more information, please visit www.bridgeafric.biz. I started by saying Nipo Ripa Fulani Pay because there's a group called Anolua or something. Àwọn tó yẹ pé wọ́n máa ń gbé káàkiri ọmọ tó máa àwọn ladies and men tó máa lọ ṣe iṣẹ́ ní àbí Saudi Arabia kankan bẹ́ẹ̀ about I think it was 2018 that was approached by ẹni tó yẹ pé òun e ló ní kinní yẹn ó dẹ̀ bẹ̀ mọ́ ní mọ́mí òun rí òun dẹ̀ fẹ́ kẹ́ ṣe and we rí pé as a way to serve a greater cause to the to humanity because àwọn ọmọ tó wà ń there are times that we máa fún wọn lówó wọn máa ra family kọ̀ọ̀kan bẹ́ẹ̀ but having said that alusumani òun náà fi ṣe bàbá ọmọ ẹ̀dọ̀ fún pé òun kò ti yọ kúrò ńbẹ̀ because of one reason or the other. ṣé bẹ́ẹ̀ ṣe mọ ẹ má bínú padà ṣé bẹ́ẹ̀ ṣe mọ àlùfáàní nìyẹn àbí. bí mo ṣe mọ bí mo ṣe kọ mo ṣe ẹ bá gbọ́ lọ. so as time went on because we discussed this um, this group what we should be doing kobẹ́yẹ mm-hmm. the familiarity was there and then it went on because nílùú ibi corroborated pa àwọn test kan tí mo send ó yọ síta èmi dẹ̀ tí wọ́n mm. á text yẹn pé ayé ẹ wo tó bá yẹ pé mo jẹ́ obìnrin tó wà àkọ́kọ́ tí mo tí mo bí ìgbà tiẹ̀ sí ní ọkọ tó yẹ pé mo torí gbéyàn bá sí ní ọkọ mo ní dignity tip abẹ́ fifty six year old woman mo ní àwọn àgbàlagbà lọ́mọ tí wọ́n jẹ́ pé degree holder. Mm -hmm kò sí anybody tó ní right láti tarnish image mi torí mi ò sell story mi mm-hmm. and I didn't give it to anybody and anybody tó bá dé share wọ́n wà guilty by association because one deal with it, tó jẹ́ pé kò kọ̀ wọ́n and anybody to bá yẹ pé ó bíbẹ̀rù ọlọ́run o ò ní gbé fọ́tò obìnrin obìnrin olóbìnrin Because for the fact kan tiẹ̀ gbé fún ẹ ó máa wà disgusted about it ni ó máa yọ kúrò the intention from the beginning or the intent was to destroy me destroy my life and destroy my career hmm. kò dẹ̀ lè ṣe é ṣe because wọ́n ní tí èyí bá ti jábọ́ lẹ́kọ̀ọ́ tó bá ti fọ́ ó ti túká now this man made a move towards me Well, bá text what dey show ó oh, ó oh, clear clearly uh, state by by by response sorry my nose is blocked my response You nínú nínú text yẹn i think for some time torí pé me about sorrow. Oh, ó kọ́ síbẹ̀ ìyàwó mi ó ti gbàgbé and i said mi ò Oh, obìnrin ọkùnrin tí obìnrin bá kọ ọkọ ọkọ ló máa fẹ́ tọkùnrin bá kọ ìyàwó ìyàwó ló máa fẹ́ anybody ló tẹ̀lé approach ẹ̀ láì. ẹlẹ́jọ́ yín sadídùn nìkan wé ni mà conversation yín nìyí lọ́wọ́ mi because ẹ sọ wípé ẹ déètì ara yín gẹlẹ̀ ẹ kàn brief ẹ bí ẹni wípé ó make advances lásán ni here we go Queen Olunati to Alufiliani believe it or not I miss you so much I, I cried most times but I had to be sure of what I am doing. Oh. Islam does not permit me eh. to meet up eh. with a man I was in my life in an hotel. I don't want to be your side woman. Eh. That does not give me any respect. Alfuliani, thanks. Okay, no problem. Queen Oluranti, you refuse to welcome me into your house. That makes me feel very uncomfortable oh, and disrespected as a woman. Is your Alfuliani ni wí ọjọ́. okay. okay. I don't know what to say hey. Eh. on another message. Mm. Ọlálékan Olúrántí Ọlárẹ̀wájú my darling ah. because you love me so much you fail to understand situations Alfulani eh. we will talk about it tomorrow eh, eh. ẹni tó gbanúgbọ́n lẹ́yìn bí asarun ó kúkú mú wọn ṣeré ni Queen Olúrántí I vow to you that I have not allowed anybody to touch me We will talk tomorrow okay sleep tight love you Alfulani olúfúládé. love you too. òun dáhùn bẹ́ẹ̀. so my dear queen olúrántí. wọ́n gbọ́. i am not saying that you should be alone. arapa kéèyàn má ṣe lábẹ́ ọkọ lórí òun. bẹ́ẹ̀ni. kóbìnrin ọ wà láyé kó lòun ò kó tọkọ léyà kóun ọmọ dágbé péjò kóun ọ wà lábẹ́ ọkùnrin lọ my dear sister inú òjò lọ́wọ́ o oríṣiríṣi ọkùnrin ni ó máa kàn sí ọ oríṣiríṣi ọkùnrin ni ó sì máa kọnu sí ọ àtẹ̀yí tó tó ọ àtẹ̀yí tí ò tó ọ àtẹ̀yí tó tó ọkọ tó fílẹ̀ àtẹ̀yí tí ò tó ọkọ tó fílẹ̀ ni wọ́n bá ti ń bu ọ lọ́wọ́ kan wọ́n yọ̀ǹda rẹ ni because alfilani kò tó ọkọ tó fẹ́ láàárọ̀ ọjọ́ n ò ní lọ púpọ̀ ní abẹ́hùn eré ọ̀mọ̀ wípé blackmailer pé alágbèrè òríjìnà oníṣìná gidi ni gbó làwọn àṣírí wọ̀nyí ṣe tú síta true ex girlfriend àlùfòlání ni ìyẹn wà gẹ́gẹ́ bí admin fún àwọn social media platform àlùfòlání ìfẹ́ wà láàrin wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàtí náà fẹ́ ń jó gerege wọ́n jọ ń ṣe dáadáa wọ́n jọ ń jẹ mọ̀kántàn wọ́n jọ ń ṣe tuntun mẹ́lẹ́tò ìjà wa dé orin dòwe òde yíyàn tí gbẹ̀yìn àlè àṣẹ̀ṣẹ̀yìn àlè mi tẹ́ sẹ́yìn rẹ̀ kí n gùn ọ́ ní rí. wọ́n bá ń tó ọjọ́ méjì mẹ́ta wọ́n sì máa fẹnu ara wọn wẹ́nu ẹja. onítọ̀hún àti àlùfẹ́lá ní ọ̀fẹ́ ra wọn mọ́. ó sì ti promise ẹ̀ kó ń ọ̀fẹ́ lé tẹ́lẹ̀ ní o. àìsí kàdéhùn ló bí onítọ̀hún nínú kí tó fi kanró rẹ̀ sínú. òun ó fi mú ẹ̀dán rin. ó kó picture pẹ̀lú àwọn details kan fún àwọn èèyàn kan pé kí wọ́n bá òun pin lórí ẹ̀rọ ayélujára. lára wọn lọ́wọ́ àṣẹ ẹnu fóró fún Saheed ṣètò eh, eh. pé kọ́ wá wo ọ̀kan nínú àwọn àfáà náà oníwàásí ṣáìdì eh. lọ́wọ́ rí i pé alufulani nìyí kẹ́ ah! ókè o ẹ jẹ́ kí n bá woman tí alufulani ṣe sọ̀rọ̀ ìyẹn ní ọjẹ́ òun lówó according to reliable source ṣáìdì ṣètò lọ́wọ́ fún woman yẹn ní five hundred dollars pé kọ́ mọ̀ bínú kó withdraw gbogbo pictures yẹn kò gbọ́dọ̀ gbé e jáde mọ́ wọ́n bá alufulani sọ̀rọ̀ àfa. yóò san owó tó jẹ́. ló má bójú islam jẹ́. Saheed ló wá ṣàlàyé fún Alvulani. kíkọ́ sẹ́tù ẹ̀yà mẹ́kẹ́bìlì pẹ̀lú owó máa yẹn ló tún jẹ́ ó yà mí lẹ́nu. nígbà mo gbọ́ pé Alvulani arrest Saheed Shittu kódà ó gbé lọ ilé ẹjọ́ ìdènà tí mo fi wà determine láti dá sí i nígbà tó gbé Saheed Shittu because ó kọ Sunday Igboho ń jáde ń bẹ̀ lemọ́lemọ́ wọ́n ní Sunday Igboho ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn àti wípé kò yẹ kó pè lẹ́yìn Saheed Shittu níbi tí wọ́n mú ọ wà ńbẹ ni wọ́n gba ọ̀kalẹ̀ wa ìgbà tá Al-Fulani àrẹ́sì Saheed Shittu Sunday Ìgbòho lórí ègbà sílẹ̀ yóò wá fi síbẹ̀ kọ́ jẹrà bí àwọn òpònú èèyàn kan ní Sunday Ìgbòho ní ti Saheed Shittu láti máa bú àwọn àfáà kan tó bá mọ Sunday Ìgbòho dáadáa kì í rí ṣọ́ọ̀ṣì kì í rí mọ́ṣáláṣí kì í bọ̀gán kì í bọ èṣù ọ gbàgbọ́ nínú ọlọ́run nìkan ni ẹ má mu ti olóyè Sunday Igboho mẹ́nu o ẹ fi ẹ̀gbọ́n mi lẹ̀ kó ṣe tiẹ̀ jẹ́jẹ́ alfa ọlárẹ̀wájú ìsọ̀lá rìfìlẹ́ánì àwọn ìyàwó oníyàwó tẹ̀jọ́ ṣe fídíò kọ yìí kí ni tẹ̀jọ́ ń tà kí lẹjọ́ ń rà lọ́wọ́ ara yín kí lọ́ọ́ pa yín pọ̀ àti ṣe pín ta ajá tó ikan lè mọ́mù kí lọ́ọ́ kan Joseph níbi ẹ̀kọ́ṣẹ́ ifá kí fìlà gẹ̀ ń wá níṣọ alápàtà yọ pẹ̀ràn ni àbí wọ́n pa alápàtà satan ẹ bá wọn ṣe títí wọn lóyún ah. ẹ tún bá wọn ṣe ẹ òkúkú sẹjọ lọ́wọ́ ẹni tó sùn yẹrẹ láì kí fún un ló fi ṣàkóso rárá lọ́jẹ̀bi tàlàbárí báwí mi kì í ṣẹni ọfọ ọmọ fọkọ lóru tí ọjẹ kílẹ ò mọ àwọn obìnrin ọ̀hún ló níranù alágbèrè oníṣekúṣe dákun ọjàre àlùfùlání ọkàn oyin sí kinní ọ̀hún ni àbí ẹnu rẹ ló dùn tó bẹ́ẹ̀ àbí ẹ̀tàn kí ló fi ṣèjẹ́ sójú epo tàkúté eh, eh. ti fi mẹ́ran continuously eh. oògùn ni àbọ́gbọ́n orí ìfẹ́ òtítọ́ ni àbí pákéjì síbẹ̀ náà lọkùnrin wọn tó ni síbẹ̀ náà lomere orí pápá ṣe tó wá ìtòfin promise wọn lẹ́yìn ìyàwó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dẹ̀ mọ̀ pé òní fẹ́ wọn o abájọ yorùbá lẹ́ni ìṣúnṣe òní tètè mọ̀ ah. bọ́lá ya méjìlá lẹ́ẹ̀dẹ̀ yóò sì tún fẹ́ gbàtọ́ níyàwó kan ṣoṣo wọn lò kówó mọ́ṣáláṣí tí wọ́n dá sí ọ lọ́wọ́ jẹ èmi tiẹ̀ kọ́kọ́ ń gbèjà rẹ tẹ́lẹ̀ àkọ́kọ́ mo láwọn èèyàn ṣe mọ iye tí wọ́n dá fún ọ because òpó àmọ́ promise lójú ayé ṣùgbọ́n tí wọn ò ní mú àdéhùn ṣẹ wọ́n lè fún ọ ní chẹ́ẹ̀kì kọ́ báǹsì àti pé ńgbà tẹ ní gbèsè lẹ́fi joyè pé lẹ́yìn ìgbà tẹ ẹ san gbèsè nínú owó díẹ̀ tẹ rí gbàjọ gbowó tó kù tó three hundred thousand naira àánú rẹ ṣe mí nígbà tẹ kojú wàhálà lórí ilé àkọ́kọ́ ńbẹ bọ́tì bọ́tì ó tún wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ tó ṣe yá ado nílẹ̀ fifty acres gbẹ̀yìn lọ́wọ́ mú mi decide lọ́kàn mi pé ọjọ́ gàtí ọjọ́ gàtí tó fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtígàtí eégún àtiró wọlé èèyàn àtiró jáde bí ọba jẹ́ wípé ẹyí kan mọ́kan kò ní rí bẹ́ẹ̀ ànigé Bobrisky promise pé òun ó fún ní five hundred thousand naira lójú gbogbo ayé lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́nu ṣẹ́ẹ̀kì ni eh. àti wípé ẹ̀rọ owó yẹn gbà meanwhile eh. from reliable source eh. ẹ fún un ní account number kó transfer ẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ọpẹ́lọpẹ́ Lizzy Anjorin tó pa náà rọ̀hún ó ní tẹbọ Brisky rẹ́sẹ̀ mọ́lẹ̀ pé kọ́ mọ́ sọ̀rọ̀ jáde o bí bẹ́ẹ̀ kọ́ àṣírí yín ọ̀bá ti tó ti pẹ́ lèmi fi kókó gbà wípé ó ní láti jẹ́ pé ẹ̀ ń mú kan mọ́ ṣùgbọ́n nígbà tẹ fi Kùránì búra ọkàn mi tún wá ní pé bọ́yẹ̀ ti gbà pé èèyàn lọ́kọ̀ kùránì pé bẹ́ẹ̀ èèyàn fi búra jù bẹ́ẹ̀ lọ kò sí tí ó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ dá ìbọn kọjá tàbí kẹ́ ẹ fọ omi ìbọn mu ẹ mọ̀ pé ògún kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ alfa alfilani ọlárinwájú ìṣọ̀lá ó ti ṣèkìdá egungun yìí ọmọ àlìkàn bẹ nílọrin yóò mú mi sọ̀kù sí lọrin ibrahim labaika lórúkọ rẹ̀ olórin ẹ̀sìn tí ń ṣẹ̀sìn ọmọ ìrankíran tó torí àṣàrò ta ogún èb ibùgbé ẹ̀ ó ní ìlú Ìlọrin kì í ṣe tàfànjá gèrè Álímì nìlọrin ó lẹ́ni ọba fẹnu kan àfa Álímì yóò jìyà àwọn èèyàn kan bẹ nínú ìran Yorùbá tó yẹ kí wọ́n fi ṣe nǹkan oṣù dànù ẹnikẹ́ni tó bá gbà tàbí sọ ọ́ jáde pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá tàbí ẹnikẹ́ni tó gbé ọ̀dàlẹ̀ àlí sálíù tí ń já Álímì gajúláyà lọ́kọ̀ àfànjá àti ládìrín lọ irú ẹni bẹ́ẹ̀ òye ó wáyé òótọ́ ni pé Ìlọrin ò ṣeé gbà fúnra Yorùbá mọ́ mo wí bẹ́ẹ̀ nínú ìtàn ìlú Ìlọrin apá kìíní àti apá kejì ìdí ni pé alọ́pọ̀ ọmọ àlè bíi ti Làbáìkà nílọrin tí wọ́n torí ẹ̀sìn gbà pé ẹ̀yà Fúlàní làwọn meanwhile Islam ti wà nílọrin kí àlè sáyò owó tó dé àwọn ṣítà láti kó ló mú Islam wọlé Ìlọrin ẹ máa gbọ́ wúlẹ̀wúlẹ̀ nínú apá kẹta ìtàn ìlú Ìlọrin Ibrahim Làbá làbáyíká wọn wọnú olóyè Sunday Igboho owó ayò ọjàre ṣèṣeré ń dá gọ́ńbú oníka méjì ń wá síbí ọmọ wípé ọ̀tọ̀ lórin kíkọ ọ̀tọ̀ nìtàn ìṣẹ̀dálẹ̀ ẹni tí ọba mọ̀tàn kó panu mọ́ ọ̀kan pàtàkì nínú ẹ̀yà Yorùbá tí ó gbọ́dọ̀ kú láéláé olóyè Sunday Igboho ọ̀kan pàtàkì nínú eyín ajá Yorùbá tí ó gbọ́dọ̀ kán láéláé ọ̀kan pàtàkì nínú àwọn akíkanjú tá a gbọ́kànlé wa ẹni tó yá fún lóye Basọ̀run lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀yàn bá wẹnu sí i lára yọkàndé nínú yọ Ibrahim Labaika ó ní ọmọ ìdásọ́rọ̀ Ìlọrin ó sì mọ ìdásọ́rọ̀ àwọn àfáà ajá ni ó jẹnu rẹ bọ́ọ̀ bá mọ̀ tán lóde tọ̀ sẹ́nu ń gbọ́lá fún àbí ìwọ nìkan làáfáà ti ń bẹ nílọrin ni àbẹ̀wò ń ṣe àrímẹ́là lé òfo àìmọye àfáà gidi nílọrin ìmáàmù Yorùbá ń bẹ nílọrin ojúlówó ọmọ ọkọ yorùbá ni kò sígbà kan tó sọ ara rẹ̀ di ẹrú fúlàní ojú rẹ̀ ni wọ́n wá ti mọ̀yín tẹ́lẹ̀ mọ́yọ́ fẹ́ kẹ́mi àwọ̀ ibrahim labaika ìtàn ìlú yàtọ̀ sí bàǹdírì ó yàtọ̀ sí kéw ìtàn ìlú yàtọ̀ sórin kíkọ ọba tó sansọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ tó gbẹnu nígbèkúgbè sí olóyè Sunday Igboho bó bá ti roko àánú fi Sunday Igboho sílẹ̀ o nínú pé bẹ́kùrọ́ ó bá soge ó yẹ kó wọ ẹgbẹ́ rẹ̀ lórí sá gèmú jìnnà sórí alákọ̀ọ́rí ń sọ̀rọ̀ bí olódùmarè ṣé wọ́n lẹni tí ń pín àlùkìyámọ̀ ni àbí wọ́n lọ wà lẹ́nu géètì iná jàǹnàmà tó fi gbà wípé ẹni ó bá bú Alimi yóò jìyà tàbí wọná who is Alimi who is Alimi ẹ gbọ́ nínú ìtàn ìlú Ìlọrin apá kẹta gbogbo ẹ̀yin tí ń da lúrú pọ̀ mẹ́sàgbà ibo ni Sunday Igboho ti tako Islam because ẹni ò gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ní tí kálukú bá gbàgbọ́ ni kó dè mọ́ ṣinṣin àwa tá a gba Ọlọ́run gbọ́ àtẹ̀yìn tẹ́ gba àwọn ànábì gbọ́ wọ́n bí àwọn ànábì láti inú obìnrin ni kò sí ẹni tó bí ọlọ́run ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ànábì wọ̀nyí wọ́n ti jẹ́ iṣẹ́ tá a fi rán wọn wọ́n sì ti rèé jábọ̀ fẹ́dùà wá ìtẹ́ ẹ̀jẹ̀ kí wọ́n sinmi bá a máa porúkọ jésù tàárọ̀ tọ̀sán talẹ́ bọ́ ọba ṣiṣẹ́ ibi ọ̀pá ọ̀ kó ọmọ pé ọ̀rọ̀ mi ìjáde lẹ́nu yàtọ̀ sí ànábì muhammed sallallahu alayhi wa sallam bọ́ ọba ṣẹ̀ ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ completely ẹ yọ̀ǹda olóyè Sunday Igboho kẹmọkàndínú yọ ni o lórí ìtàn ló jákèjádò ilẹ̀ Yorùbá tá la fẹ́ gùn lé ṣé kò ní yà yín lẹ́nu pé ọ̀pọ̀ nínú àwọn ọba aládé wọ mọ̀tàn wọn mọ̀tàn ìlú tí wọ́n jọba lé o ìdí nìyí tá a fi ní ká gbìyànjú láti sa àwọn ìtàn tó bá kù jọ lẹ́nu àwọn àgbà tó bá tún kù láàrin ìlú ni o ìdí nìyí tá a fi ń bẹ̀rẹ̀ fún ìrànlọ́wọ́ pé ẹkún wa lọ́wọ́ akíkanjú kan ò lè dógun sẹ́ ní ọ̀ mọ́sálátì lẹ́yìn fún eh. ẹ̀sùn tẹ́rẹ̀ tẹ́rẹ̀ ní ìdìbò ìsìnpẹ́ lọ́dọ̀ adarọ̀ gidigba emirin wa fẹ́ gẹ̀ẹ́sì kò ní kẹsẹ́ àmókòrò fẹ́ gẹ̀ẹ́sì kò ní kú mọ̀ ìrẹwà tó ní kú mọ̀ rẹ́sì tí ó fi gbò ànìkànrìn ní sọmi jòlófò káfi tọrọ mọ́ kọ́bọ̀ lówó fi dòdìdì pọ́jẹ́tì ọ̀hún yọ gbà wá lówó tọ́pọ̀ ṣùgbọ́n káfi tọrọ mọ́ kọ́bọ̀ eh. ìlówó fi dòdìdì gofundme ó wà lórí facebook page mi eh. ẹ tún lè bá a pàdé lórí YouTube mi ẹ kílíkì lórí ẹ̀ fún donation wọ́n bá sì jẹ́ wípé ẹ fẹ́ ọ̀nà míì tọrọrùn ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp plus one nine three seven nine six nine zero two five seven plus one nine three seven nine six nine zero two five seven ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń gbádùn àyọkà mi olóyin mo tún ti gbé débìbà lórí ẹwà èdè Yorùbá TV lórí YouTube bákan kan náà ó ní kórìtà kò yé mi ibi tẹ́ ti máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́yanu ha àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́yà ẹnu lọ́lọ́kan ọjọ́ kan pẹ̀lú àwọn chánẹ́ẹ̀lì míì láti fún ẹ̀yin ènìyàn mi tán ọlọ́run ò ní fi wá wọn ra wa àkàndá ń ó kí dọ̀rọ̀ mi bàgọ̀ ẹ mọ̀ mi mo tún lè fà á yọ nígbàkúùgbà láìkí péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ subscribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ já sọ̀rọ̀ lórí whatsapp plus one nine three seven nine six nine zero two five seven plus one nine three seven nine six nine zero two five seven orílẹ̀-èdè yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ wa ṣe ooo.